وكل بدعة ضلالة وكل ضلالة في النار معاشر المستمعين الكرام السلام عليكم ورحمة الله وبركاته عليكم الله عليكم الله àti عليكم السلام bá àti orí àjẹjẹ tán ọlọ́wọ́n bá kọmọ bá nabi sallallahu alaihi wasallam àti ọ̀rọ̀ ilé nabi sallallahu alaihi wasallam àti àwọn sọ̀hábà àti gbogbo olùjọ́ ti fọ́ ọlọ́wọ́ bá pẹ̀lú ìlànà nabi sallallahu alaihi wasallam títí di ọjọ́ gbọ́dọ̀ kiyama ìrọ̀dọ̀ mọ́ eléyìí tí a ń bá lọ òun náà ni tafsiru suratul Baqara ibi tí a bá ìtumọ̀ suratul Baqara dé òun náà ni àyà ọgbọ̀n nínú sura náà ilé tó ẹ́sìké ní àná a bá tafsiru àyà náà dé erigun kan tí ó ní àpẹẹrẹ ah, ṣùgbọ́n àyà yìí àyà kan ni tó jẹ́ sí pé àlàyé pọ̀ ní orí ẹ̀gá lẹ́yìn tó sí pé a o máa ń dá púpọ̀ tí a bá dórí àyà kan kí a wà gbò àwọn ìtumọ̀ àyà yẹn débi tí ó yẹ ká wà dé síwájú ká tó tẹ̀síwájú nítorí àti fún àyà náà ní ìwọ rẹ̀ ilé ìtọ́ kí a fún kí a má sáré kọjá lórí àyà kan láì má fún ní àwọn ìtọ́ rẹ̀ tó yẹ ká fún torí pé ilé tó pàtàkì jù òun náà ní gbígbàgbọ́ rẹ̀ kọ̀ọ̀kan kìí ṣe yíyára pé a ti bá débi àyà báyìí kódà ọya wa ti bá débi àyà báyìí èyí ò kọ́ la fẹ́ lò tí kẹ bá ṣe pé kágbàgbọ́ yí àwọn ìtumọ̀ ìjìnlẹ̀ ilé tọ́nà ọba ìkẹ́kẹ́kẹ́ gbọ́ yí nínú àwọn ọ̀rọ̀ náà ọba ó máa ń dá ká farabalẹ̀ ká tú àyà a sáré kọjá lórí ẹ̀ kákàtúmọ̀ rẹ̀ lérèfè tó wípé ìṣe báyìí ohun gangan náà ń pè ní tafsir káfàsárọ̀ àwọn kalimat àwọn gbónúhùn kọ̀ọ̀kan tó wà nínú àyà Qur'an gbogbo àwọn ìtumọ̀ tó bá sásẹ́dé àwọn gbónúhùn kọ̀ọ̀kan yìí kí a sàlàyé ẹ̀ ní fọ̀síwẹ́wẹ́ kátó wá sàlàyé àkátọ́wà sàlàyé àyà náà lápapọ̀ lẹ́tọ́ẹ́sì pé a so gbólóhùn yẹn pa àwọn gbólóhùn tí ó wà ní àyà yẹn papọ̀ látọ̀ fi fún wa ló túnmọ̀ òdìdí tí ó lè báyìí gangan ni ló ń túnmọ̀ sí pé yẹn sí tafsir látara báyìí a tún sí àgbéyẹ̀wò àwọn àlàyé kọ̀ọ̀kan lórí àyà tí a wà yìí insha Allah lẹ́yìn tí a bá gbọ́ kíka àyà náà أعوذ بالله من الشيطان الرجيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الماء ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون آية تسواجو lórí ìtumọ̀ àyà náà ọlọ́ọ̀bá ní wa idh qala rabbuka lil mala'ikati inni ja'ilun fil ardi khalifa inni ja'ilun fil ardi khalifa a ti sàlàyé fún wa ní ìrífẹ́ nípa tán pè ní khalifa àmá àwọn àlàyé kan ń bẹ ilé tó yẹ kí a tó yẹ ká mẹ́nubà tí kò yẹ kí a máa sàláì mẹ́nubà nípa ìtumọ̀ khalifa nítorí pé ní báyìí àwọn olùmọ́fà ìdájọ́ kan yọ nínú àyà yìí nítorí pé insha Allah ta'ala a máa gbé ilé báyìí yẹ̀wò lónìí pẹ̀lú gbọ́nà ọba ṣùgbọ́n afáwà Ibn Jarir at wọ́n jẹ́ kọ́yọ̀ wípé wọ́n ní ìtumọ̀ inni ja'ilun fil ardi khalifa wọ́n ní ìtumọ̀ ní pé ọlọ́ọ̀bà ní kí lásọ fún wa pé òun fẹ́ dá sórí ilẹ̀ khalifa yakhlufuni fil hukmi bayna khalqi ẹjọ́ pé àwọn ni ó ma sojú èmi ọlọ́ọ̀bà ni ó ma jẹ́ àrúrẹ́ èmi ọlọ́ọ̀bà lórí ilẹ̀ fil hukmi bayna khalqi àwọn tó ṣe àwọn ni wọ́n máa jẹ́ àrólé fẹ́mi ọlọ́run níbi ìmọ̀ sí ìdájọ́ láàrin àwọn ẹrú mi ọlọ́run láàrin àwọn ẹ̀dẹ́ mi ọlọ́run ìtumọ̀ kọlífà òun náà ni ẹni tí yóò máa jẹ́ aṣojú ọlọ́run lórí ilẹ̀ ilé ìdájọ́ ọlọ́run ọba lórí àwọn èèyàn látọ̀dọ̀ Ọlọ́run Ọba sí àwọn èèyàn àwọn ṣẹ̀ríà Ọlọ́run Ọba àwọn òfin Ọlọ́run Ọba Ọlọ́run Ọba lóhun fẹ́ dá sórí ilẹ̀ àwọn tí wọ́n ma fi nǹkan yìí ṣe ìdájọ́ láàrin àwọn èèyàn tí ó ma jẹ́ sí pé ajẹ́ sí pé ìdájọ́ èmi Ọlọ́run Ọba àwọn ni ó ma jẹ́ sọ lífẹ̀ èmi Ọlọ́run Ọba láti ma múdájọ́ èmi Ọlọ́run Ọba lè gẹ́lá sẹ́lú ilẹ̀ àbáwa Ibn Jarir al-Tabari wọ́n ni kàtọ́lọ́wọ́ Ọba lè gẹ́lá ń sọ nìyẹn wọ́n wá ní ajẹ́ sí pé khalifa yìí òun náà ni anábi adam aleyhisalatu salam wa man qama maqamahu àti gbogbo ẹnikẹ́ni tó bá tí ó síkò rẹ̀ ẹni tó bá wà nípò irúkò tí anábi adam wà nígbà nílọ́n wa man qama maqamahu fi ta'ati llahi ìtọ́àtìlá níbi ìmọ̀ tẹ̀láṣì ọlọ́run ọba torípé makọ́mà nẹ́bí adam ni ẹ kánà nabiyullahi adam alayhi salatu wassalam kọ́yí alillahi subhanahu wa ta'ala olùtẹ̀láṣì ọlọ́run ọba ni olùtẹ̀lé ẹ̀sìn ọlọ́run ọba lórí ilẹ̀ ni ṣọ́gbọ́n ní kẹ́ntọ́ bá wà nípò tí anẹ́bí adama wà yìí fi tọ́ àti láàrín wà ṣùkùnmí bí láàrín bẹ́ẹ̀ na kọ́lùkì àti máa ṣe dájú òdúdó láàrín àwọn èèyàn irú ẹni báyìí ni ọmọ jẹ́ kọlífà ọlọ́wọ́ba wọ́n ni wa amma ifsadu wa safu dima bi ghairi lórí ilẹ̀ àti ìmá tàjẹ́lẹ̀ tí àwọn màláìkà ni ọmọ ṣẹlẹ̀ yẹn eré tí ò tọ́ tí é ṣe àwọn ìmá tàjẹ́lẹ̀ láì sí in tó sọ di ẹ̀tọ́ fún láti tàjẹ́ nílẹ̀ eléyìn tí ó mọ̀ ṣẹlẹ̀ látọ̀dọ̀ àwọn tí ó ṣe kọlífà ọlọ́run bá lórí ilẹ̀ ni náà eléyìn láyẹ̀ lọ́fà ló jẹ́ sí pé gbà sí àrímẹ́mọ̀ Ibn Jarir àkọ́bà àrítàn tẹ̀síwájú wọ́n ni a jẹ́ sí ma'anar khilafa ìta ń pè ní túnmọ̀ khilafa yẹ wọ́n ni ma'anar khilafa ti lẹ́tí zakar hallahu iná ma hiya khilafa ti ƙornin minhum ƙornin wọ́n ni ìtumọ̀ khilafa tọ́nà rọ́pò ara ẹni tí ó máa ṣẹlẹ̀ láàrin àwọn ànábì adama tó jẹ́ sí pé àwọn ìjọ kan máa lọ tó yẹ́ pé àwọn ni ó máa jẹ́ khalifa lórí ilẹ̀ tó ma mú òfin ọlọ́run bá lè kẹláwá tó sì ma jẹ́ tí tẹ̀lé ọlọ́run lórí ilẹ̀ táwọn bá lọ tán wọ́n tó fi àwọn wọn àwọn mí ò gbàṣẹ́ sí lọ́dọ̀ wọn àwọn mí ò gbàṣẹ́ fún wọn àwọn mí ò gbẹ̀yìn wọn tó jẹ́ tó ma tẹ̀lé òfin ọlọ́run bá tó dẹ̀ ma ṣèdájọ́ pẹ̀lú òdodo láàrin àwọn èèyàn pẹ̀lú òfin ọlọ́run bá náà nítorí lébà náà fi ń pe as-sultanul a'zam olórí tó jẹ́ olórí gbogbogbò fún gbogbo àgbà gbogbo mùsùlùmí àbí olórí àgbà tó ẹ́ pé òun ní ó máa ṣe dájọ́ láàrin àwọn èèyàn náà fi ń pè ní khalifa ẹ́ ẹ̀rí pé ẹni tó bá jẹ́ aláṣẹ tó jẹ́ sí pé òun ni olórí àwọn èèyàn tó jẹ́ sí pé òun ni ó máa pa àwọn èèyàn láṣẹ òun ni ó sì máa kọ̀bàjẹ́ fáwọn èèyàn òun ni ó máa ṣèdájọ́ láàrin àwọn èèyàn lórí àbòsí tí bá ń ṣẹlẹ̀ lórí wọn láàrin wọn àbí lórí ẹ̀tọ́ ẹlẹ́tọ́ àbí lórí àwọn nǹkan tó yẹ kí a ṣèdájọ́ lé àwọn èèyàn lórí ẹni tó bá wà nípò aláṣẹ báyìí nítorí ẹ̀nà fún mú pè ní khalifa eléyìí báyìí lọ́pàá ló fi jẹ́ sí pé a ní àwọn tán pè ní khulafa'u rashidun al-khulafa'u ar-rashidun àwọn tí wọ́n jẹ́ khalifa nabi sallallahu alaihi wasallam àwọn tí wọ́n gbapò nabi lẹ́yìn tá nabi kú tán tí wọ́n jẹ́ ní ìmọ̀nà ar-rashidun àwọn ẹni ìmọ̀nà tí wọ́n gbapò nabi lẹ́yìn tá nabi wọ́n jẹ́ ni tí wọ́n ń tẹ̀lé òfin ọlọ́ọ̀ba gẹ́gẹ́ bá nẹ́bí sallallahu alaihi wasallam tí ń tẹ̀lé òfin ọlọ́ọ̀ba wọ́n sì jẹ́ ni tó lo ìdájọ́ òfin ọlọ́ọ̀ba lé àwọn ẹ̀ lórí lórí ojú ọ̀nà tánàbí sallallahu alákọ̀ọ́kọ́ nù wọn òun ni abubakar ni siddiq radiyallahu anhu khalifatu rasulillahi sallallahu alaihi wasallam orí abubakar ní siddiq lẹ́yìn rẹ̀ ni umar ibn al-khattab òun jẹ́ khalifatu khalifati rasulillahi sallallahu alaihi wasallam khalifatu khalifati rasulillahi sallallahu alaihi wasallam ẹni tó gbapò fún ẹni tó gbapò fún annabi sallallahu alaihi wasallam ti sí abubakar ní siddiq lẹ́yìn rẹ̀ láàrin usman radiyallahu anhu khalifatu khalifati khalifati rasulillahi sallallahu alaihi wasallam lẹ́yìn lárí Ali radiyallahu anhu òun náà kọlífàtí kọlífàtí kọlífàtí kọlífàtí rasulillahi sallallahu alaihi wasallam oní Umar oní Ali gbogbo àwọn ilé náà kìí kúlàfà kúlàfà ar-rashidun àmá Abubakar Siddiq onú ni kọlífàtí rasulillah tọwádó yọ Umar wó ni amirul mu'minin nítorí wípé yóò ti pọ̀jù kásọ pé khalifatu khalifati rasulillahi sallallahu alaihi wasallam takraru ti wà mẹ́ nítorí wọ́n ni amirul mu'minin ẹ́ an amirul mu'minin so yíba yìí sí yìí so Usmanu náà amirul mu'minin ni Ali náà so nítorí wípé ẹgbẹ́gbà tí mo ń tòó tí mo ń fi ìjẹ́ kọlífà tí mo fi sókọ wọn ẹ́rì pé ó ti ń sọ nítorí bẹ́ẹ̀ tàfíngùn wọn ní amirul mu'minin amirul mu'minin amirul mu'minin Umar ibn al-Khattab radiyallahu anhu amirul mu'minin Uthman ibn Affan radiyallahu anhu amirul mu'minin Ali ibn Abi Talib radiyallahu anhu gbogbo àwọn ilé ìbáyìí náà kí ní kúlà fáwọn ọ̀rọ̀ ṣìdú tó rá nàbí sallallahu alaihi wasallam sọ عليكم بسنتي وسنة الخلفاء الراشدين Ànábì ní sunna mi Ànábì udawoyi àti sunna wa khulafa ar-rashidun khulafa ujajame wa khalifa ṣé báyìí nítorí pa àwọn eléyìí báyìí ni wọ́n gbà kó Ànábì sallallahu alaihi wasallam kò ta nabi wa ba ta nabi kú tán àwọn ni wọ́n dúró sí maqam Ànábì sallallahu alaihi wasallam wọ́n dúró sí kó Ànábì wọ́n sì jẹ́ ẹni ìmànà ẹni tí òfin ọlọ́ọ̀ba ẹni tí ń lò òfin ọlọ́ọ̀ba lé àwọn èèyàn lórí now mo ní nínú ẹ̀nà ti yọ asultanul aazọ ẹni tó jẹ́ olórí àgbà fún gbogbo àwọn èèyàn òun náà pè ní khalifa nítorí pé khalafa alladhi kana qablahu ó gba ipò fẹ́ni tó ṣáájú ẹ̀ fàkọ́mà bil amri maqamahu orí ọwá dúó sípò àṣẹ ní ipò ẹni tó sáájú ẹ̀ ibi tí ipò tẹ́ni ẹ dúó sí ajẹ́sípérú ẹni báyìí kọlífà ní jẹ́fẹ́ ní sáájú ni ẹ̀ ìkánà àwọn salaf muhammadu ishaq nínú àwọn máa sọ nígbà tó bá ń sára yáyà yìí pé ìtọ́pẹ̀ ní khalifa bíbá yaqulu sakinan wa amiran yaskunuha khalifa bíbá oní sakinan wa amiran yẹ rí pé ẹni tí ó ma gbé orí ilẹ̀ àwọn tí ó ma ṣe imaratul ard àwọn tí ó ma yẹ orí ilẹ̀ tí ó ma gbé orí ilẹ̀ tí wọ́n ní jẹ́kílẹ̀ gbófo àwọn wọ̀nyí lọ́lọ́wọ́ bá ríkẹ́ lórí fẹ́ dá tó yàtọ̀ sáwọn màláíkà àwọn wọ̀nyí àwọn ni ọlọ́wọ́ bá ríkẹ́ lórí fà sí bí báyìí a ti sàlàyé fún wa ẹgẹ́ bí ẹgbà wá bá látọ̀dọ̀ àfọwà Ibn Abbas wípé Ibn Abbas sọ wípé awwalu man sakana al-ardha al-jinn àkọ́kọ́ ìyẹ̀tọ́ àkọ́kọ́ àwọn ẹ̀dá tó kọ́gbé orí ilẹ̀ àwọn àlìjẹ̀ lónìí فأفسدوا فيها وسفكوا فيها الدماء أما والجنة يوسي بجلوري لوسي تايجل فقتل بعضهم بعضا أقاكا وقبا أقاكجي أقاكا وقبا أقاكجي قال فبعث الله إليهم إبليس ابن عباس ni ọlọ́wọ́ bá ní kẹlọ́wà gbé ìgbìlẹ́sì dìde sí wọn atharu yìí alimam ibn jarir at-tabari wọ́n gbà wá nínú tafsiru wọn wọ́n ní ọlọ́wọ́ bá rí kẹrẹ wá gbé ibilisu dìde sí wọn faqatalahum ibilisu wa man ma'ahu hatta alhaqahum wọ́n wá tí wọ́n fi lé wọn lọ sí a jazairul bushur wọ́n lé wọn lọ sí àwọn island ẹ́ àwọn erékùsù àwọn ilẹ̀ tó wà lórí omi wọ́n lé wọn lọ síbẹ̀ bákanáà wọ́n lé wọn lọ síbi àwọn òkè wọ́n ilẹ̀ ìrìnà lọ́bàá lè tó mọ̀ kọ́lọ̀kọ̀ ádámá وأسكنه إياها أو ثم خلق آدم وأسكنه إياها àbíká kàrí máa ẹlú bá ṣe kàálẹ̀ kan yana summa khalaqa Adama wa askanahu iyyah lẹ́yìn náà ọlọ́wọ́ bá nìkílá wá dáa lẹ́bí Adam ọlọ́wọ́ bá nìkílá wá ó dá nẹ́bí Adam sórí ilẹ̀ pípíyà nẹ́bí Adam alayhi salatu wassalam kọmọ gbé orí ilẹ̀ wọ́n ní nítorí ilé lọ́bà àríkà sọ pé inni ja'ilun fil ardi khalifa náà a eléyìí báyìí ó ní ní ṣókí tí wọ́n bá lérò pẹ̀lú khalifa ṣe nínú áyà afáwa alimamul Qurtubi rahimahullahu ta'ala àti àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ wọ́n fa ìdájọ́ kan yọ mẹ́ wọ́n àwọn alimamul Qurtubi àtàwọn ẹ̀mí nínú àwọn olùmọ̀ wọ́n fi àyà ìsẹ̀ rí lórí wujubu nasbil khalifati liyafsila bayna an-nasi fima yakhtalifuna fihi wọ́n ní eléyìí ni àyà yìí jẹ́ ẹ̀rí fún ìjọ́ra ẹ̀yàn kágbé khalifa dúó lórí ilẹ̀ láti máa ṣe ìdájọ́ láàrin àwọn èèyàn nípa tí wọ́n ṣe yapa lórí ẹ̀ wọ́n ní àyà yìí jẹ́ gẹ̀lì ó jẹ́ ẹ̀rí fún ìjọ́ra ẹ̀yàn ìgbé khalifa dúó lórí ilẹ̀ pé ويقطع تنازعهم tí ó sì máa gé gbogbo àwọn ìfàǹfà tí bá ń bẹ láàrin àwọn èèyàn wàyàntásírù lè mazlúmihim mẹ́zọ̀límihim tí ó sì máa ṣèrànlọ́wọ́ fún ẹni tó bá ṣàbòsí fún fún tí ó máa ran àwọn tó bá sàbòsí fún lọ́wọ́ tí ò ní jẹ́ kí àwọn tán sàbòsí fún kan yẹn jẹ gbé wàyùkímù ṣùdúd yóò sì máa gbé àwọn ìjìyà àwọn haddù ọlọ́wọ́ bá dúró lórí ilẹ̀ wàyùzájìrù àntàáfil fawahish tí ó sì máa ṣe káì sáwọn èèyàn tí ó máa lé àwọn èèyàn sá kúrò níbi ìmọ́ ṣe àwọn ìbàjẹ́ lórí ilẹ̀ ila ghayri dhalika min al-umuri al-muhimmati allati la yumkinu iqamatuha illa bil-imam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àlámọ̀rí tó jẹ́ sí pé ó ṣe pàtàkì ilé tó jẹ́ sí pé kí a ní adarí ká ní aṣíwájú tí ó máa ṣe gbogbo àwọn sẹ́bà yìí látara áyà yìí pé nínú hikma tọ́lọ̀wọ́ bá àlejò láti dá àwọn mànẹ́bí adama sórí ilẹ̀ nítorí pé kálẹ̀bà ní kọ̀lífà tí ó máa ṣe ìdájọ́ lórí àwọn èèyàn ni tí ó máa mú tí ó máa kan òfin ọlọ́ọ̀bá nípa lé àwọn èèyàn lórí tí ó sì máa lọ́wọ́ tí ó sì máa sì dájú òdodo lórí àwọn èèyàn bákan náà àwọn ṣùdúdú ọlọ́wọ́ba àwọn tí ó máa gbélé àwọn èèyàn lórí ẹni tó bá ṣẹ̀sófin ọlọ́wọ́ba tó yẹ pé ó ní ìdí tí ó jìyà hádù ọlọ́wọ́ba ẹni tí ó máa gbélé àwọn èèyàn lórí wọ́n ní ilé ìbáyìí wọ́n ní ayà ìjẹ́ dẹ̀lìlù fórùn kàbẹ̀ nítorí pé irú nǹkan báyìí wájìbù ni ọ̀ranyàn ni kí nǹkan báyìí kó máa ṣẹlẹ̀ lórí ilẹ̀ ọlọ́wọ́ba ọ̀ràn èèyàn ni nígbà tó bá ti wá jẹ́ ọ̀ràn èèyàn ni kí a máa lò dájọ́ ọlọ́run bá ká máa lòfin ọlọ́run bá lórí ilẹ̀ ká máa tẹ̀lófin ọlọ́run bá kádẹ̀ máa pa òyìn láṣẹ kádẹ̀ máa lé àwọn èèyàn sákòó ni a jẹ́ sí pé ma la yatimul wájìbù illa bihi fahuwa wájìbù in tí ọba ti lé in tí ọba ti in tó in tọ́jọ́ ọ̀ràn kò lè ṣẹlẹ̀ àyàfi nǹkan yẹn náà ajẹ́pẹ́ nǹkan yẹn náà ti jọ́ra yẹn nìyẹn ma la yatimul wájibù illa bihi fọwọ́ wájibù nǹkan tó bá ti jẹ́ sí pé ààlé sí ọ̀ràn yẹn sí àfi pẹ̀lú ẹ̀ òun rí ọ̀ràn yẹn sí àbí kí nǹkan yẹn ṣáájú ọlọ́ọ̀bá ọ̀ràn yẹn ni káyà àwọn èèyàn sá fún ogun tọ́nà ọba àdékẹ́ náà fẹ́ ọ̀rọ̀ èèyàn ni kí a ṣe kágbé òfin ọlọ́wọ́ ọba lé àwọn èèyàn lórí àwọn ìjìyà ọlọ́wọ́ ọba sòdúdú ọlọ́wọ́ ọba kágbé lé ẹni tó bá tẹ̀lófin ọlọ́wọ́ ọba lórí ọ̀rọ̀ èèyàn ni àwọn nǹkan yóò wá lè ṣeéṣe àfikárí àwọn tí ó máa lo òfin yìí tí ó jẹ aláṣẹ àbẹ́ẹ̀kọ́ ni nígbà tó wá jẹ́ pọ́nrán yẹn yóò lè ṣe é ṣe àfikára àwọn tí ó mọ̀ lò láwọn ẹ̀ lórí a jẹ́ pé ká ní kọ̀lífà lórí ilẹ̀ ọ̀ràn yẹn ni naam ọ̀ràn ni nínú àwọn nǹkan tá wá ní láti tún gbọ́yé òní wípé ọ̀nà wá ní àmọ́ngbà yẹn nínú Islam al imana, ìjẹ́ aṣáájú ìjẹ́ adarí ìjẹ́ olórí ọ̀nà wo ni a máa ń gbà yàn nínú Islam lọ́dọ̀ ahlu sunnati wal jama'a àwọn tí wọ́n jẹ́ olùtẹ̀lé ìlànà tọ́lọ́wọ́ bàtà Nabi sallallahu alaihi wasallam ọ̀nà mẹ́ta ni a máa ń gbà yàn olórí al a máa ń yan ìjẹ́ adarí a sì máa ń yan imam ẹni tí ó jẹ olórí pẹ̀lú nọ́sù pẹ̀lú kárí ẹ̀rí wípé lágbájá báyìí náà mọ̀ jẹ́ lórí fún yín nọ́sù yìí òun ni pé kó jẹ́ pé olórí tí ó ń lọ nígbà tó bá ti rí pé àsìkò ọjọ́ kú òun ti ń súnmọ́ tápẹrẹ tí ń hàn sí kí á rábẹ́ pé àpẹẹrẹ tí ń fara hàn báyìí ní pé kò ní pẹ́ mọ́ káàjẹ́ pé ọba tó dá wa ṣe pé èèyàn máa ń jẹ́pò bẹ́ẹ̀ inú sẹ̀mí ọmọ ni ẹ bóyá látara àárẹ̀ tí ẹ ti pé àárẹ̀ yìí ní tó súnmọ́ jù ní pé kíyàn fẹ́ bá lọ àárẹ̀ yìí ó ni tàbí kíyàn dàgbà dé nìkan kíyàn máa ó ah, kí ló tún kù táà ń ṣe láyé mọ́ lẹ́yìn a ìgbàkígbà ní ọlọ́jọ́ lè dé báyìí kí ọwá irú mọ́mù tó bá rí báyìí adáyé àwọn mùsùlùmí báyìí kọwá sí násù yẹni pé kó sọ ọ̀sọ̀rọ̀ kalẹ̀ pẹ̀lú násù pé lágbàjá ní kọmọ jẹ́ jẹ́ mákútà so onírú nǹkan tí Abubakar ní Siddiq tí ó fi jẹ́ khalifa lẹ́yìn annabi sallallahu alaihi wasallam a rí àwọn nusus a rí àwọn ẹ̀rí tó pọ̀ látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam tó jẹ́ sí pé annabi fi yẹ Abubakar lẹ́yìn tánàbí bá lẹ́yìn ẹni tí ó mọ̀ jẹ́ adarí àwọn mùsùlùmí tá kó ọ̀rọ̀ wa lọ bá ẹgbẹ́ bá sí lọ kó bá annabi sallallahu alaihi gbà tó wà ní ayé orílẹ̀ Abubakar násù yíwá ní ó lè jẹ́ násù sọ̀rí ó lè jẹ́ násù tó wà tó wá sàn tí ọjẹ́ sí pé kò ní túmọ̀ mí ó sì lè jẹ́ pẹ̀lú ìṣàrọ̀ pẹ̀lú tọ́ka eré tánàbí sallallahu alaihi wasallam ni ìtọ́ka ni kéṣe parí násù tánàbí sọ wípé al-khalifatu ba'di Abubakri ẹni tí ó máa jẹ́ khalifa lẹ́yìn ní ànábì orílẹ̀ àbúbákiri kò sí násù kan tó sọ bá nìpa ṣùgbọ́n a rí ìṣàrọ̀ àwọn ìtọ́ka tó túmọ̀ sí pé tánàrí bá ti kú tán ẹni tánàrí fẹ́ kó dúó ní màkọ́mù òun àbúbákiri kí làwọn tọ́ka náà alákọ̀ọ́kọ́ òun náà ni arábìnrin kan bá nábì sallallahu alaihi wasallam tó wá béèrè lọ́dọ̀ nábì sallallahu alaihi Ànábì wá dá lóhùn tán lẹ́yìn tánàbí wá dá lóhùn tán ọwá tó bùkátà béèrè mí ọwá tó bùkátà wọn kàn mí Ànábì wá ní tó bá di ọdún tí ń bọ̀ tó bá fẹ́ wá láti wá béèrè béèrè kó wá ẹni wọ́n sọ bá Ànábì pé tóun bá wá wá ní ọdún tí ó ń bọ̀ tó wọ̀n bá bá rẹ̀ Ànábì ń kọ́ yẹni pé tó ti kú tọ́lọ́jọ́ ti dé Ànábì ní kọlọ bá Abubakar ní Siddiq

oní múrí àbàbákìrì fàlìsọ́lì bin nas lọ pa àbúbákìrì láti ẹkọlọ kírùn fáwọn èèyàn ìyàwó àìṣà sọ pé ànábì ó ṣe jẹ́ ń lọ bá wọn márùn kó kírùn torí pé àbúbákìrì tí bá ń kírùn fáwọn èèyàn ẹkùn rẹ̀ máa ń pọ̀ àwọn èèyàn

bàtà nẹ́bí ò lè kírun báwọn èèyàn má ipò ànẹ́bí ànẹ́bí ní kábàkiri lé mi kábàkiri tí kò bá ilé yìí báyìí lára àwọn ìtọ́ka ni wípé tó wọn bá ti sí má ẹni tí ó gbà fòun ẹni tó tó ipò òun dúró

Ànábì ní àwọn mùsùlùmí ò lè gbà láyé kò sẹ́ni tó lè gbà lẹ́yìn tó ń bá kú tẹ́kẹ́ni kan tó gbapò oúnjẹ bá kìrì lọ só ń gbà tó jẹ́ sí pé òun ti rí bẹ́ẹ̀ páwọn mùsùlùmí wọn lè gbà kẹ́nìkan jẹ́ lórí wọn lórí lẹ́yìn ohun àyàfà bá kìrì kò ní táwọn bá kúrò fi padà sí wàsíyà pé tóun bá ti kú tán tó ránàbí padà sí wàsíyà mà tó ránàbí ti mọ̀ ipé lẹ́yìn tóun bá kú tán àwọn mùsùlùmí gan ò ní gbà kẹ́lù ní ìjà darí fún wọn jàbú bá kìrì lọ nítorí ọ̀nà pàdé jẹ́ khalifa ó ti wáyé àwọn ansọ́rù khalifa ó ti wáyé eré ìfà awuyewuye púpọ̀ tó ń kálukú fẹ́ dúó láyé rẹ̀ pé tó bá rí báhùn ẹ̀yin muhajirun láàrin yí ẹ̀yà olórí tí àwa náà àwọn sọ́rùn náà àwọn yàn tí wà jẹ lọ́tọ̀tọ̀ àmẹ́lẹ́yìn ọ̀rẹ́ yìí pẹ̀lú gbìyànjú Abubakar Umar Usman àtàgbàgbà náà àwọn sọ̀hábà àwọn wọn wọ́n padà wá wò pé ẹni tí ó lẹ́tọ́ àti jẹ́ kọ̀lífà jùlọ inú àwọn mọ̀hàjírùn ló ti wá tí ó kún padà wó pé ẹjá fẹ̀rí yẹn jú ẹ̀ ọya nínú yín àti inú wa tánlọ́lájú ọya ẹjá gbẹ́rí jáde tánlọ́lájú nínú àwọn mọ̀hàjírùn àtàwọn sọ ẹlú wọ́n padà kò yí pé ta bá ní káwò yí sẹ́rì ẹ̀yin mọ̀hàjírùn lọ́lájú àwọn àǹsọ́ lọ ẹlọ́lájú wa lọ pẹ̀lú àwọn ẹ̀rí tó pọ̀ tó bá ti wá rí báyìí a jẹ́ sí pé nínú yìí ni olórí ti wáyé nígbàtán ti wá fẹ́lú kò pẹ́nà ọmọ hajjirun ní olórí musulmi ó ti wá ó wá kò pẹ́nà ọmọ hajjirun ta lọ́lájú gbogbo ọpàdà wá fẹ́lú kò láì sálátakò pípẹ́ àbúbákìrì lọ́lájú nítorí pé nígbàtí wọ́n ti ní tọ́ ti padà fẹ́lú kò pé nínú ọmọ hajjirun olórí ó ti wá àbúbákìrì ti ó ti sáré ìdébò fẹ́ ṣe léyàgbó mọ́rùn ẹ máa wo nǹkan àwọn bá tún ìdíjáyé dìde wípé tó alhamdulillah ẹ̀wọ̀n ó se bí àfún márùn-ún márùn ní kó jẹ olórí à ó bá rí ní láyéláyé ọlọ́run mẹ́jẹ kó orí tó fi jẹ olórí àbákìrì àbákìrì máa jọ ọmọ lẹ́yìn òun ọlọ́run ní jẹ orí láyé gbogbo àwọn sọ̀hábà yóò fún náà bá dúró pé sámọ́ ọlọ́run mẹ́jẹ àwọn rí táwọn ọmọ wá jẹ olórí àbákìrì lórí tó jẹ́ sí wípé ìgbà tí ànẹ́bí ń bẹ láyé ànẹ́bí sọ bá wọ́n bẹ̀rẹ̀ sí máa mú àwọn àwọn ìṣàrọ̀ dára bí ti sọ ń bà ti mẹ́rẹ́ pé ẹgbọ́ra rẹ́bì sọ báyìí fún ìwọ̀nà rẹ́bì sọ báyìí fún àti wípé níjọ́ tí ànẹ́bì ò lè jáde wá kírun ìwọ̀nà rẹ́bì ní kò kírun ànẹ́bì àwà yọ́nú sí ọ kọ́ ọmọ ẹjẹ́ aṣíwájú wa nínú ìrun àwà ní yọ́nú sí ọ ọmọ ẹjẹ́ aṣíwájú wa nínú lórí àlámọ̀rí ayé wa a gbọ́dọ̀ yọnú sí ọ kọ́ máa jẹ́ aṣíwájú wa lórí àlámẹ̀rí ẹ̀sẹ̀ kọ́ sáájú wa kírun kámọ̀ wá yọnú sí ìjẹ́ adarí rẹ fún wa lórí àlámẹ̀rí ayé wa gbogbo wọn sì panupọ̀ láti yẹ Abubakar Siddiq gbogbo wọn sì ṣe bí Abubakar Siddiq lọ́jọ́ lọ́nà eléyìí báyìí pẹ̀lú nọ́sùn yẹn alhamdulillah eléyìí báyìí ọpa náà wàhálà tó kọ́kọ́ fẹ́ sáájú ìdílé àwọn sọ̀hábà lórí tàbí nínú àwọn tí wọ́n tètè ṣe béyà látara wípé àwọn òsí lára dì nígbà yẹn òní àríwá àti Abdullahi bin Amr bin As àwọn òtètè ṣe béyà nítorí pé kíni o torí pé wọ́n sí ní tòsí nígbà yẹn ìgbà tí Abubakar rí wọn Abubakar rí akílóṣe Ali kílódé ṣe bí àkún mi àìláwò àwọn òsí ní tòsí ni àwọn náà sì ṣe bí àkún àbúbákìrì lẹ́sẹ̀kẹsẹ̀ pípẹ́ tí a lè ṣe pẹ́ ṣe bí àbúbákìrì àwọn ṣíà fẹ́ àwọn mùnàfikún torí mùnàfikí làwọn ṣíà wọ́n fẹ́ gbà bẹ̀rẹ̀ ṣẹ́yọ pé a jẹ́ pé a lè yọnu sí ìlàpà àbúbákìrì pé tọ́ pé wọ́n àwọn àlùnàfikún fẹ́ gbàbẹ̀ yẹn wọ́n gbàbẹ̀ títí lónìí wọ́n ní ẹ̀rí nìyẹn pé àálì ọ̀yọ́nú sí ìdáfà Abubakar pàlọ́ ìyọ́rọ̀ ni pé àálì kan padà sí bí à ọ́dá jú rẹ̀ sí pé tipátipá ló padà sí bí à Abubakar ìyọ́rọ̀ ni kò sí nǹkan tó fà á nítorí pé àwọn ṣíà mo sọ fún pé mùnàfẹ́fẹ́ ni wọ́n pé báyìí sí yìí wọ́n máa ń mọ̀ láti fẹ́ da ìsìláàmù yìí wọ́n fẹ́ dá omi àlàáfíà islam wọ́n fẹ́ dàrú now pẹ̀lú nọ́sùn yẹn àti ma ń ma pẹ̀lú ìmá ìṣàrọ̀ a ma ń yan olórí pẹ̀lú ìṣàrọ̀ méjèèjì mo ti sàlàyé pẹ̀lú tàbákìrì ìmá bí nọ́sù pẹ̀lú kọjẹ́ tí pé nọ́sù ọ wà pé ọjọ́ ọkọ̀ ní àrí ìmá pẹ̀lú ìsàpẹrẹ àrí ìmá tàbákìrì sí bí a sì rí násù náà lọ́dọ̀ àbúrákùn ní ìsìdí ló jẹ́ pé nínú àwárí súnà gbà pé pẹ̀lú násù àti ìmá àti ìṣàrọ̀ ní alẹ́bìbì àbúrákùn tó yí báyìí sí so ala kulli hal ọ̀nà alákọ̀ọ́kọ́ ni ẹta fi yẹ olórí ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ta fi yẹ olórí lọ́dọ̀ ahlu sunnati wal jama'a àwọn tí wọ́n ìlànà tọ́lọ̀ bàtà nẹ́bì òun náà ni istikhlaful khalifati kí a rí pé khalifa tí ó sáájú kóhun kó ṣe kó yẹ ẹlòmí lẹ́yìn tí ẹ̀ kí ẹ kọlífà tó sáájú tó fẹ́ kú kó yẹ ẹlòmí lẹ́yìn rẹ̀ òun ni elé tí Abubakar Siddiq ṣe bàtà Abubakar Siddiq fẹ́ kú Abubakar Siddiq lọ fa ó márùn kalẹ̀ pẹ̀lẹ́yìn tó bá ti kú tán Umaru ni òun pàkalẹ̀ kó máa jẹ́ ẹni tí ó gba ipò a lè ṣe báyìí náà lára àwọn ọ̀nà tá ń nínú ìsìlámù ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta òun náà ni kí a yẹ olórí pẹ̀lú ṣúrọ ilé tó yẹ sí pé ṣúrọ yìí òun náà ni ìdìmọ̀ tí a kójọ látara àwọn tí wọ́n jẹ́ ẹni rere àwọn olùmọ̀ àwọn tó jẹ́ olùpáyọ̀ ọlọ́run bá káwá sà wọ́n lágbájá lágbájá lágbájá lágbájá káwá sa gbogbo wọn ká ní ẹlọ́fẹ́nukù ẹlọ́yìn ẹni tí ó bá jẹ́ olórí láàrin nínú yíyẹ ni ọ̀rẹ́ márùn ṣe ìgbà tí ó márùn fẹ́ wọ́n ti gún ẹgbẹ̀rún ní nǹkan Umaru fẹ́ kú ọwá yìí àwọn ìgbìmọ̀ méje kan àwọn ìgbìmọ̀ méjèèjì yìí kò sí ẹni kákánú wọn tí ò tọ́ tí ò lè jẹ́ kọ̀lífà náà wọn tó rẹ̀ ní eré ní gbogbo wọn àwọn ẹgbẹ́ sọ̀hábà àwọn wọ̀nyí sì lọ fẹnukò gbogbo wọn pátápátá pẹ̀lú ìpanupọ̀ wọn wọ́n yan Usman bin Affan rọ̀bíọ́láìn wọ́n yàn tó pòhùn ẹni ẹlẹ́ẹ̀kẹta tó lọ́lá jù lẹ́yìn Ànábì gẹ́gẹ́ bí ẹgbàwá tí ó wá látọ̀dọ̀ Muhammad al-Hanafiya ní kúnnà nùkọ́ yìí في عهد النبي صلى الله عليه وسلم فنختار أبا بكر قل لك النبي صلى الله عليه وسلم أواما سيساتا للوريجو تنملاجو تنجو أولو ó ní ẹni alákọ̀ọ́kọ́ táwọn ọkọ̀ọ́kọ́ sà lẹ́sà nínú àwọn Abubakar láàkọ́kọ́ mọ́ mú alákọ̀ọ́kọ́ so ma ibọ̀ lẹ́yìn táwọn bá mọ́ Abubakar táwọn bá láwọn tó má fi ń tẹ̀lé so ma Usman lẹ́yìn náà Usman lẹ́lẹ́kẹta táwọn mú ó ní lẹ́yìn táwọn bá ti mẹ́rin ẹ̀kẹta ẹ̀lẹ́kẹta ẹ̀ta òsùmọ́nù kan ó ní lẹ́yìn náà wọ́n wá dákẹ́ àwọn pàtì ó ní àwọn òní bẹ́ẹ̀ni kẹta ló láàrin àwọn kódà ọmọ alì ní bá ó ní lẹ́yìn táwọn bá ti mẹ́rin ẹ̀yẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀tán ó ní àwọn ìgbọ́lá bẹ́ẹ̀ni kan lórí ẹnìkan wọn àwọn mẹ́ta òní sẹ́mọ̀ pé tó ni àbí pé tí òfin bá rẹ̀ sẹ́lẹ̀ kejì àbí tí òfin sẹ́lẹ̀ kẹta àbí pé tí ó sọ pé lẹ́yìn àwọn mẹ́tẹ̀ẹ̀ta rẹ̀ bàbá wọn àwọn mọ́sí kẹrin ẹ́ gbà tó bí Muhammad al-Hanafiya lérè nípa pé báwo lẹ ṣe máa ń sẹ́sà lásìkò Ànábì sallallahu alaihi wasallam òun náà lọ́pàá ló jẹ́ sí pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn ni wọ́n ṣáájú nínú khilafa a sì gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ pé Abubakar ni Siddiq onu ní khalifa lẹ́yìn anábi sallallahu alaihi wasallam lẹ́yìn náà ni Umar lẹ́yìn náà ni lẹ́yìn Ali agbọ̀rọ̀ gbà àti wípé dẹ̀lìlù ń bẹ ọjọ́ kan sallallahu alaihi wasallam ní kan kankan kalẹ̀ ní wọlé wá ìgbàtẹ́ni yóò wọlé ọjà Abubakar Siddiq nígbà tó tún ṣe sáà ẹnìká tó kẹlẹ̀kùn òun náà gbáyẹ̀ lákọ́ fẹ́ wọlé àrẹ́bì ní ẹlọ́bá ń sílẹ̀kùn fún ẹlọ́bà jẹ́nà ní pẹ̀lú pé yóò kùkù ṣàhídì ìgbà tí wọ́n sílẹ̀kùn fún ọjọ́ ẹgbẹ̀rún

gbogbo àwọn ẹ̀rí tí mo ń wí ẹlọ́wọ́nù Bukhari ẹlọ́wọ́nù Muslim jẹ́bàlọ́wọ́nù manakibu sọ̀hábà ipé ipò àwọn sọ̀hábà tẹbá ń sàlàyé nípa ipò Abubakar inú ẹ̀sìn wọn márùn Usman gbogbo àwọn àdísì mo rí wọn kó wá síbẹ̀ òkè ehùdù bẹ̀rẹ̀ sí mami anábì ní òkè ehùdù sí mi kí ló dé tó mi ọmọ àwọn táwà lórí rẹ̀ nù ẹwú ọlá ìbó ṣe lágbára tó olófà ló jẹ́ sí pé ìgbà tí àwọn ṣúrọ̀ yìí tán fẹnukò tí wọ́n jòkó tán finúkonú gbogbo wọn gbà tán gbé èrè yẹ̀ wọ́n rí pé káì báwà bá ní bùnà ọlọ́run mara Osman náà tọ́lọ́lá

kọlọ̀bà kọlọ̀ wa kẹ́ bàbá wa Usman anábì ma ń pín ilé púpọ̀ wallahi anábì ma ń pín Usman ilé púpọ̀ anábì ma ń tijú Usman púpọ̀ torí káì Usman a wallahi inú àwọn àgbàlagbà sọ̀hábà lọ́wà Usman yìí ibi tánàbí láìkí ẹ̀dẹ́ ó ní ipò kan táwọn sọ̀hábà yóò kò lọ́dà àwọn sọ̀hábà lọ́dà nẹ́bí sọ̀lọ́ọ̀sọ̀ zú nọ̀rọ̀ yìí onímọ̀lẹ̀ méjì kí lọ́fà ọmọ nẹ́bì méjì lọ́fẹ́ ọmọ nẹ́bì méjì ni Usman fẹ́ ìgbàtọ́fẹ́ alákọ̀ọ́kọ́ tó kú anẹ́bì tó fún lẹ́lẹ̀kejì ìgbàtẹ́lẹ̀kejì tó kú anẹ́bì tó ni ìbá tó fún ibi tí Osman ibi di bí nífẹ̀ẹ́ rẹ̀ dé ibi Osman yìí ó ní agbára ẹwà bàbá àwọn sọ̀hábà àwọn sọ̀hábà ò kó ma wọ́n sọ ní Osman nínú àwọn ọmọ tí a yìí bí eléyìí tí ó sọ ní Osman ń bẹnu wọn ẹ̀yìn fẹ́ máa ma sọ láti fẹ́ sọ ní nínú àwọn ẹ̀dá kò sáà ààyè hẹ́tì àbúbákìrì àwọn si òdè sọ àbúbákìrì láyé ẹ̀mọ́ táwọn síyà máa sọ lábákìrì ní ajá wàláì ajá ni àwọn àbọ̀ tí ẹ bá lọ sí Iran tí ẹ bá ń jẹ àbúbákìrì tí ọba yí ọkọ padà sọdún kan fún lọ́rùn wọ́n pa tàbí kò change ó kọ̀rẹ́ wípé apá ò wàláì èyàn gbọ́dọ̀ ọ̀tá ọlọ́run ní máa ń jábọ̀ wákìlì lọ́dọ̀ àwọn ṣíyà wọn ìkọláyé ọmọrùn ọ̀tá ọlọ́run ní máa ń lọ́dọ̀ wọn àwọn ẹlẹ́dẹ̀ Aisha àti Osman ní ó kọ ti ṣíyà ò gbọ́dọ̀ jẹ́ lè wọn àwọn ọkọ̀ tí wọ́n máa ń jẹ́ ẹni tí ó pa umaru àwọn sí aláìkí kan ma pé abúlúlúà almajusi abúlúlúà tó pa umaru àwọn àwọn síyà wọ́n láìkí okò màjẹ́ wọ́n mọ́n jẹ́ wọ́n majusi nípa wọ́n gbà pé ní eré ni kódà àwọn àyíbi tó bá lápẹẹrẹ tó bá lápẹẹrẹ ní ní Iran wọ́n a mọ́ bí àwọn ẹnu ọ̀nà bá ṣe mọ́ ní ẹnu ọ̀nà ẹwọ central mosque wọ́n sì ẹgbẹ́ ẹnọ̀nà kan bẹ̀tán fi sí Sheikh Adam fi Sheikh Kamal sí Sheikh Adimi àjọ́ẹ̀bẹ̀rẹ̀ lọ bẹ́ẹ̀ náà làwọn náà wọ́n fi Abu Lu'lu'a wọ́n fi ó kọ rẹ̀ sí àwọn àyíbi tó bá lápẹ̀rẹ̀ báwọn wọ́n mọ́ Ali ibn Abi Talib ó nífẹ̀ẹ́ àwọn khulafa tó sáájú ẹ̀ ó sì mọ̀ wọ́n ní ọ̀gá ó mọ̀ yí pé àwọn wọ̀nyí wọ́n ní ọlá ju ọlọ látọ̀dọ̀ Nabi sallallahu alaihi wasallam bó ti ẹ̀jẹ́ Ali náà Ali ní ló fi jẹ́ pé ibi tí ààrì náà ní ọládé àwọn àfáà ṣe ìfàǹfà tààlẹ́ni tó jura wọn lọ láàrin ààrì àti Usman wípé àwọn ẹ̀rí pọ̀ àwọn ipò ńláńlá pọ̀ fún ààrì ibùn àti Talib náà sí àwọn ẹ̀rí gbáǹkàgbáǹkà ṣùgbọ́n kò sí yapa láàrin àwọn sí kò sí yapa kódà lọ́dọ̀ àwọn ọmọ alì mo fi mú ọ̀rọ̀ Muhammad al-Hanafiya hadithi wà ní sahihu Muslim ojúmọ́ sọ lẹ́ẹ̀kan yẹn wà ní Musnad Imam Ahmad ọmọ alì ni ọmọ bíbí alì gẹ́gẹ́ so òun gangan fúnra rẹ̀ gbà wípé Usman ní sẹgbẹ́ bàbá òun Ali ọbíọ̀láì so ilé ìbáyìí àwọn kan wọ́n gba bíbá ìwọlé wọ́n dẹ̀ fi dá wàhálà lẹ̀ tó pọ̀ nínú Islam wọ́n fi dá wàhálà lẹ̀ àwọn munafiqun àwọn ṣíà àwọn ṣíà munafiqun ni wọ́n kọ́lọ̀ olóbi jẹ́ sí pé nínú àwọn nǹkan tó yẹ kí nínú àwọn nǹkan ètò tí ò yẹ kó nú mọ́sálásí ó ní ìmọ̀ ká ìtàwọn sọ̀hábà fún wa wàláì ó yẹ kí sírọ̀ ìtàn ìtàn ní ó nípa tí ń ṣe púpọ̀ nínú ọmọ ẹ̀dẹ́ kò sí bí o ṣe mọ́ bọ́ta àwọn ẹni eré tí wàláì tára bá sọ ìyẹn náà mọ́ ẹmọ̀ ìmọ̀ mú ọkànyàn ìmọ̀ mú ọkànyàn pàtí dáadáa tó yẹ mọ̀ wípé àsáwò èèyàn náà làwọn eléyìí àsáwò tí ẹ̀ṣẹ́ kankan bí wọ́n tẹ́ bá ń gbọ́ta àwọn ẹni eré wà láìyàn mọ̀ pé ìrégbè lọ́pọ̀ jù o ọ tó tàbá gbéra wa sẹ́gbẹ̀ẹ́ bí àwọn èèyàn ṣe rí láwùjọ yìí ó ṣeéṣe ká máa rò páà rí nǹkan ṣe ṣùgbọ́n tà bá ń gbọ́ tàwọn eré ìsáájú wà láì fún ẹgbọ́n ha ọ̀nà wá jẹ́ púpọ̀ tó jẹ́ pé ó máa ń rílé ó máa ń ìtàn ó máa ń ní ìlàpá tó ní agbára nínú ẹ̀míyàn ọlọ́run bá lẹ́gbẹ̀rẹ́ òfin ọ̀rọ̀ ìtàn sísọ kò fi ṣeré àwọn tọ́nà ọba àlẹ́kẹ́lá bínú sí àtàwọn tọ́nà ọba àlẹ́kẹ́lá yọ́nú sí torí pé nǹkan yẹn ó máa ń ṣe tẹ́rbíyà ó máa ń rí àwọn èèyàn púpọ̀ lórí ìlànà tọ́nà ọba àlẹ́kẹ́lá yọ́nú sí ó dẹ̀ máa ń mú àwọn èèyàn sápò bí ibi tí àwọn tọ́nà ọba àlẹ́kẹ́lá ìtàn so eléyìí báyìí a máa ń gbà yẹn kọ̀ nípa nínú Islam tó fi alimam ahmed rahimahullahu ta'ala bá tí wọ́n sàlàyé nínú usulu sunna nípa àwọn ọ̀nà tí a mọ́ ń gbà yan khalifa wọ́n ni aljihad ìmá ṣe jihad sí jọ̀nà ọlọ́ọ̀ba wọ́n ni yóò máa lọ títí lọ́jọ́ gbẹ̀dẹ̀ alkiyama ni a pẹ̀lú àwọn umarọ́ wa abẹ́wọn láti máa ṣe jihad àwọn láàmà tẹ̀lé ṣe sí jihad ọ̀bàtọ́ wọ́n sàlàyé wọ́n wá ní àwọn ọ̀nà tá àwọn kọlífà yìí àwọn lẹ́tọ́ yẹ́ sí wípé ijtama'a an-nasu alayhi ẹ àwọn tó jẹ́ sí pé àwọn èèyàn ni wọ́n pawọ́pọ̀ ni wọ́n yàn wọ́n àwọn tí ó máa jẹ́ khalifa wa nìyẹn waman aliyahum hatta sara khalifatan wa summiya amiral mu'minin Imam Ahmad ní àbí ẹni tó bá jẹ́ pé ó bá borí àwọn èèyàn ó jàjàjàjàjà ló fi borí àwọn èèyàn ló fi gbàjọba títí títí fá tó fi ríjọba yìí gbà táàtí tí ń pè ní Amirul Mu'minin ó ti di àmìrù léwa lórí ó ti dọ̀rọ̀ ẹyàn ọlọ́jọ́rọ̀ ẹ̀ lé wa lórí ká ma gbọ́rọ̀ sí àwọn olórí wa lẹ́nu káàdẹ̀ ma tẹ̀ láṣẹ wọn ẹ́ as-sam'u wa ta'a fil a'immati wa amiri al-mu'minina wa man wọ́n ma tẹ̀lé wọn wọ́n ni wa man ijtama'a an-nasu alayhi wa

ó jẹ́ pé wáyé pé àwọn ọ̀nà tá a máa ń gbà yan àmì ò ní bá yẹ pé àwọn èèyàn ni wọ́n pa ọ́pọ̀ yàn tàbí kọ́ jẹ́ sí pé òun ló jáde lé àmì ìrìtọ́ sáájú rẹ̀ lórí ó sì sọ sí oríjọba gbà lọ́wọ́ ẹ̀ tó bá ti lè gbàjọba lọ́wọ́ ẹ̀ ẹ gbọ́dọ̀ jáde lé òun lórí mọ́ ẹ gbọ́dọ̀ gbà yí pé aláṣẹ yín náà nìyẹn a máa tẹ̀ láṣẹ rẹ̀ ó ti di àmì ìrù nìyẹn kò yẹ bá ní sí so ló fi jẹ́ pé nínú àwọn ọ̀nà tí à ń gbà yan kọ̀lífà ní Islam nìyẹn ó jẹ́ sí pé ìjìmáìwò àwọn afá ní ìjìmáìwò àrí halli wal aqdi ìjìmáìwò ìpanupọ̀ àwọn olùmọ̀ tí wọ́n mọ̀ nípa bá ṣe ń yanjú nǹkan nínú ẹ̀sìn bá ṣe ń tú nǹkan bá ṣe ń dé tàbá fẹ́ takókò nǹkan àbí tàbá fẹ́ tú nǹkan àwọn náà ní àrí halli wal aqdi ìjìmáìwò wọn òun láàmà fi ni a gbọdọ̀ ṣe ìjìmáwò lé lórí rọrùn bẹ́ẹ̀ òye bá ní sí so àmọ́ tí àwọn tá a pè ní alul halli wal aqdi tó má ti fẹ́ lóko wípé lágbájá ni àmírù wa ó ti di àmírù àwọn mùsùlùmí nìyẹn òye bá ní sí àbí àwọn ọ̀nà tí mo ti kà sáré tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn àbí pé òun náà ló ti ẹ̀ jàjàjàjà tó fi lé àmírù tó wà lórí ipò tó fi lé sọ̀kalẹ̀ tó fi wá gbapò mọ́ lọ́wọ́ tó bá ti lè gbapò mọ́ lọ́wọ́ báyìí àlẹ́tọ̀ àti jáde lè lórí mọ́ nítorí pé Islam fẹ́ in tí a ma wá ta ẹ̀jẹ̀ ara wa sílẹ̀ àbí tí àlàáfíà táàmù wá dìomi àlàáfíà lóru sóhun sáti ọ̀nà tí ò tọ́lọ́gbà débẹ̀ ṣùgbọ́n tó bá ti lè débẹ̀ kò ti dé lórí náà nìyẹn kódà kọjẹ́ pọ́nà tí ò tọ́lọ́gbà débẹ̀ kò tí yẹ báyìí nìyẹn ti dé lórí náà nìyẹn pé báyìí sì àgbà fọ́ náà bàbẹ́ ni a sì máa tẹ̀ láṣẹ rẹ̀ títọ́nà ọba ní kẹ́rẹ́ fi lásìkò rẹ̀ tó a sì ní jáde lé lórí pé báyìí sì so àwọn ọ̀nà wọ̀nyí òun la máa fi ń ṣe làwọn fi ń yẹ lórí inú Islam now àwọn olórí wa ni àwọn ni wọ́n máa pàṣẹ jihad fún wa abẹ́ wọn láti máa ṣe jihad àwọn ni wọ́n máa kéde ìbẹ̀rẹ̀ àwẹ̀ àti ìtúnu àwẹ̀ fún wa pé báyìí sì lára àwọn tá a máa ṣe pẹ̀lú wọn nìyẹn a gbọ́dọ̀ ṣàpàṣẹ wọn a gbọ́dọ̀ máa tẹ̀ láṣẹ wọn ṣé bá nìyí ààrẹ gbọ́dọ̀ wà láì lólórí anábì ni man mata wa laysa fi unuqihi bay'atu mata maytatan jahiliya anábì ni gbogbo ẹnikẹ́ni tó bá kú tí ò sí bí àlọ́run rẹ̀ ikú jahiliya ló kú tó ló fi jẹ́ gbogbo wa bá ṣe wà ìfẹ́ à ń bẹ lọ́rùn wa àṣìlá pé bá ní sí tó jẹ́ sí pé ìjọba gan ṣe recognize pé aláṣẹ àwọn mùsùlùmí o ẹni tó jẹ́ sí pé ká tó lè sọ pé nǹkan báyìí yóò máa ṣẹlẹ̀ láwùjọ àwọn mùsùlùmí officially ẹ́ àti ká gbọ́ látẹnu ká gba àṣẹ látẹnu sùsàn tó kótó ẹni pé tó bá kéde ìbẹ̀rẹ̀ tí federal government tó bá kéde ìbẹ̀rẹ̀ rẹ̀ ẹni tí àṣẹ sùtọ́n sókótó ni wọ́n sọ pé sùtọ́n sókótó ó declare pé ọ̀la o òní Ramadan bẹ̀rẹ̀ tí ó bá láṣẹ wà ní tábà tó ẹ̀tún máa watch tábà tó fẹ́ túnú sí àátún gba àṣẹ lọ́dọ̀ sultan Sokoto ni torí pé àwọn ni lórí àwọn mùsùlùmí àṣìbọ̀rọ̀ wọn tẹ̀lé àṣẹ wọn déyà àwọn dẹ̀mbẹ̀ lọ́rùn wa gbogbo àwọn wọ́n dábàá ìlànà déyà lọ́rùn pẹ̀lú bá ní sí ẹlòmíwà lè mọ̀rún pípa olóhun ṣe àti ṣe ìbẹ̀kú kan mọ́ ní torí pé kèje gbogbo àwọn wátá náà lágbọ̀dọ̀ lọ ṣe déyà àpò lórí táwọn síbà ní bíyà àti àwọn aláṣẹ òní bá ṣe ń ṣe lásìkò ànẹ́bí sallallahu alaihi wasallam yẹn lọ́wọ́ bẹ́ ṣe bíyà lásìkò ànẹ́bí lọ ànẹ́bí sọ pé àwọn olórí yín ẹ jẹ́ kan wá ṣe bíyà fún mi táwọn olórí bá ti ṣe bíyà àdíṣàwọn ìfọ́dà muslim yóò mọ̀ jẹ́ bíyà fún àwọn tó ti bá ní so ala kulli hal ibi tí a ti débẹ̀ ni ọ̀rọ̀ khilafa ilé tó jáde nínú àyà yìí ìyẹn khalifa lórí ilẹ̀ nítorí pé ìyẹn khalifa yìí òun ni a fi máa gbé àwọn àṣẹ ọlọ́run bá kan dúró ilé tó jẹ́ ọ̀ràn yẹn léwa lórí ṣé bá ní sèyí so tí kò bá ti sí khalifa àwọn nǹkan wọ̀nyí kò ní ṣẹlẹ̀ láti ṣe àgbéyẹ̀wò rẹ̀ òun ni wípé ǹjẹ́ ó tọ́ kí a ní ìmáàmù méjì ẹ́ ǹjẹ́ ó tọ́ nínú Islam ká ní olórí méjì eré báyìí ò tọ́ ò tọ́ rárá tí a bá rí olórí méjì nínú Islam a kan nínú wọn ó gbọdọ̀ step down fẹ́lẹ̀ kejì tí ò bá ti step down gbogbo apáráta apá ọkọ̀ bàjá ní títàbí títàbí pápá anábì ní ìdàbú yà al-khalifatain faqtulu al-akhira minhuma bukhari àti muslim ló gba àdéṣù yẹn wa anábì ní sábà fi lè ṣe béyà tí àwọn èèyàn bá fi lè ṣe béyà fún khalifa méjì ẹ pa ẹlẹ́ẹ̀kejì o khalifa burúkú nìyẹn torí pé ó fẹ́ ga àlámọ̀rí àwọn mùsùlùmí rú nìyẹn islam ẹ̀sìn tó yẹ sí pé ó fẹ́ kí a wà lálàáfíà gbogbo tó bá ti lè fa wàhálà gbogbo tó bá ti di pé àwọn mùsùlùmí bára wa ṣọ̀tá àwọn ọmọ ní àwa ní àwa ní ọmọlẹ́yìn lágbájá ẹ̀yin lọmọlẹ́yìn tàmẹ́dùn ẹ̀ a máa wá ríra wa sí ọ̀tọ̀ọ̀tọ̀ Islam fẹ́ ọfẹ́ ká wà lẹ́yọ kan wa'tasimu bihablillahi jami'an wala tafarraqu ọlọ́ọ̀bá ní gbogbo yín ẹ̀jìmá hablullah okùn ni al-Islam ni la ilaha illallah ẹgbẹ́ bí tafsiru mẹ́tẹ̀ta ọlọ́ni ẹjì ọmọ jẹmíà lápapọ̀ wà látàfàrọ́kù ẹgbọ̀rọ̀ yapa ṣe lẹ́tara báyìí a gbọ́dọ̀ ní olórí méjì nínú Islam nínú hadithu mi anábi ni man ja'akum wa amrukum wa arábìnrin ta bá rí ẹnìkan tó bá wá bá yín tó ìjẹ́ sí pé gbogbo yín wà lábẹ́ olórí kan ṣoṣo àlámẹ̀rí yín ọjọ́ kan ṣoṣo ẹjọ́ wà lápapọ̀ yuridu an yufarriqa bainakum tó ń wá fẹ́ yà yín sí méjì tó fẹ́ pín yẹ́lẹ̀yẹ́lẹ́ anábi ní faqtuluhu káà ìrẹ́mẹ̀ká anábi ẹ̀pá ni anybody tí ó bá wù ẹjẹ́ ẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá wá nígbàtí alámọ̀rí yí jẹ́ ẹyọkan ṣoṣo tẹ́ wà lábẹ́ olórí ẹyọkan ṣoṣo tó wá fẹ́ fún ẹyẹ káyẹlẹyẹlẹ anẹ́bìnrin gbogbo yẹn pa ọkọ̀ bàjà ẹ pa gbogbo ẹnikẹ́ni tó bá wù kọjẹ́ eléyìí ló túmọ̀ sí pé ẹnìkan kò lẹ́tọ̀ọ́ ní Islam kí ẹ máa jáde lé lórí lórí torípé ẹni tó bá jáde gbogbo apátápátá la gbọ́dọ̀ bàjà á ni kìí ṣe nípa kèfèrí nípa albari ẹni tí ó gbẹ́rùgbẹ́ sáwọn àwọn ìyá rẹ̀ lórí náà ń pè ní bohot àwọn tó bá pọ̀ nú wọn náà ń pè ní bohot ríbá ní sí bá ṣe parú wọn nìyẹn ríbá ní sí so anẹ́bí ò fẹ́ kí ẹnìkankan kó fa ìjẹ́ ọ̀kan ṣoṣo wa mùsùlùmí ìyàn tó fẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ̀mú kó lẹ́ni ríbá ní sí yìí so nítorí kí fasádù ẹ̀ aburú ẹ̀ kó má bá kárí ilé kó má bá kárí oko wíbá ní sí láti rí pa náà wàhálà tó fẹ́ dálẹ̀ ní so kọ́lọ̀bà lè kára kí ó dáhùn kí ó sànà wà wíbá ní sí naam ilé ìbáyìí ó ní mọ́kífò ahlus sunnati wal jama'a nípa nǹkan tí a ń pè ní a khalifa kò yí bá ní sí àwọn tó yapa sírò àwọn eléyìí báyìí òun náà ni àwọn karromiya àwọn karromiya wọ́n ní ó tọ́ láti yan ìmáàmù méjì kò yí bá ní sí wọ́n ní ṣe bí a ebi lásìkò Ali ṣe báwọn méjì ni wọ́n jẹ́ àmì ẹ̀ Ali àti Muawiya kò yí bá ní sí yìí so sí báwọn méjì ni wọ́n jẹ́ àmìr so nítorí ẹ̀ ń kọ́ ó tọ́ láti yan àmìr méjì ọ̀rọ̀ tó ń sọ yìí ọ̀rọ̀ tí ó fẹsẹ̀ nílẹ̀ ọ̀rọ̀ sí yìí ni so a kéèsì olórí méjì ní mẹ́ngbà nílọ́un ìjà ń bẹ láàrin àwọn mùsùlùmí ni lórí wípé ká tó ṣe bẹ́yà fún ọ kọ́kọ́ wádìí àwọn tó pa Usmanu náà já ọkọ́ pa wọ́n náà pé báyìí nìsìn tá a bá pa wọ́n tán á ṣe bẹ́yà fún ọ a ẹnìkejì ní ẹ kọ́kọ́ ṣe bẹ́yà fún mi náà ó dìgbà tí agbára bá tó tẹ̀ lọ́wọ́ kí n tó mọ wádìí àwọn tó pa Usman ọwádìí wọn ni òun ní kọ́kọ́ wádìí wọn ni ìyóò lọ fa wàhálà láàrin àwọn mùsùlùmí gẹ́gẹ́ bí àsọ́lẹ̀ ànábì sallallahu alaihi tí ó sì ní masala ìṣẹ̀lẹ̀ àdáwò ni pẹ̀lú àrí sí yìí so kìí ṣe pé bóyá Muawiya dúndú o wípé òun jẹ́ àmìr bẹ̀sì Muawiya wà nínú àwọn tó champion pé ọkọ́kọ́ gbọdọ̀ wá ìdí ikú tó pa Usmanu náà síwájú ká tó ṣe bẹ́yà torí pé òun dúndú pé òun fẹ́ pé àwọn tó pa Usman òun wà nípò àtigbẹ̀jẹ àtigbà ẹ̀san ẹ̀jẹ̀ Usman lọ́rùn wọn òun gbọ́dọ̀ pa wọn kò tí yẹ bá ń ṣe so òun wá rí nírí pé in tó òun pòsíṣẹ́ tó òun wà yẹn òun ló right ibẹ̀ ló yẹ kí á ní tẹ̀sí a ní sọ pé no ọ̀ẹ́ kọ́kọ́ ṣe bí àná ìjòrí àṣẹ náà èmi náà sọ pé ìwádìí kú àwọn tó pa Usman ikú Usman ò sì ká lára jù mí lọ ṣùgbọ́n ẹ kọ́kọ́ ṣe léyìí ìyẹn ni wọ́n gbọ́ra wọn yílé rí tó fa wàhálà láàrin Usman àti Ali gẹ́gẹ́ bí àsọọ́lẹ̀ tánàbí sallallahu alaihi wasallam ti ní ó ṣẹlẹ̀ tó ránàbí sallallahu alaihi wasallam ti sọ nípa fitna yẹn tẹ́lẹ̀ síwájú kánàbí tó kú àwọn méjèèjì dẹ̀ ní ìṣìhàd ló ń kálukú wọn ṣe lórí tí ó hàn sí wọn ẹni tí ó kọ̀rẹ́tì inú wọn gbalada méjì ẹni tí ó kọ̀rẹ́tì inú wọn gbalada kan ní kò yí báyìí sí so ìyẹ́ ìlàwọn karọ̀míyà na fẹ́ dúró lórí pé ó tẹ́ kí ni ó tọ́ka yan àmẹ́rù méjì kéèsì kí wọ́n ṣe pé àbámẹ́rù méjì lásìkò ní ìjà ló ṣẹlẹ̀ láàrin àwọn sọ̀hábà kò yí báyìí sí so tí ọlọ́run bá ní kẹ́lá tí ó dẹ̀ ti fún wa ní ìròó nípa nǹkan yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ látòrí ahán nabi sallallahu alaihi wasallam pé nǹkan yẹn yóò ṣẹlẹ̀ pé ibá ní sí náà so náà nítorí àsìkò so àsìkò ti lọ gan àmọ́ mo fẹ́ ká gbìyànjú kí a parí áyà yìí so ilé tó tún ọ̀rọ̀ tó díẹ̀ tó wà ń bẹ ó ní ọ̀rọ̀ at-tasbih wa nahnu nusabbihu bihamdika wa nuqaddisu laka látara ipé nǹkan tán pè ní tasbih lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa tafsir àrínà àwọn alùmọ̀ nípa tafsir tán ní at-tasbih húgbà ìwọ̀nà ní as-sala ìrun ni ìbá ní sí nítorí pé kò sẹ́ni tí ó máa ṣe sọ̀lá àti ìṣe pé sí a sì nínú àwọn olùmọ̀ nípa tafsir tán ní ìtumọ̀ tasbih ó tún tẹ̀síwájú kọjá sọ̀lá nìkan

nítorí ẹ̀ la fi ń pe àwọn ilẹ̀ kan ní al-ardul muqaddasa ẹ al-mutahhara ní jẹ́bẹ̀ ilẹ̀ tá a fọ̀ mọ́ kú níbi ìbàjẹ́ bíbá ní sẹ́nẹ́kì ní al-ardu al-muqaddasa so at-taqdisu ní at-tathhir náà àwọn màláìkà sọ fọ́nà ọba pé àwọn ọmọ ṣe àfọ̀mọ́ fọ́nà ọba àwọn sì máa ṣe tẹ̀síì fọ́nà ọba tí wọ́n fi ń kan ọlọ́run ọba níròyìn pọ́lọ́run ọba bímọ àwọn ọmọ fọwọ́ ọlọ́run ọba mọ́kò mi gbúrú àwọn kan báyìí ìwà orogún pẹ̀lú ọlọ́run ọba àwọn ọmọ fọlọ́run ọba mọ́kò bí àwọn kan báyìí pọ́lọ́run ọba tí ò lórogún ni àtẹ̀síléhù rẹ̀ nínú àwọn iṣẹ́ tó ní agbára ni débi pọ́ wá nínú sahih nípa Ànábì sallallahu alaihi wasallam ìgbà tó ń eh, inú àwọn katánàbí lóhun gbọ́ òun náà ni tasbihul màláíkà pàwọn màláíkà ti tasbih fọ́lọ́run ọba ويبان سين سبقنا حديث هو أنا بني كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم أنا بني بلو متي كمبي خفيفتان على اللسان àwọn gbóòrùn yìí ó fúyẹ́ lórí àwọn tàbáníkáwì ó fúyẹ́ gan àmọ́ saqilatani fil mizan bó ṣe fúyẹ́ lórí àwọn tó yẹ pé ó fúyẹ́ ní pípẹ̀ lórí àwọn yìí Ànábì ní ó wúwo gan lórí òṣùwọ̀n kọjọ bó ṣe fúyẹ́ lórí àwọn yẹn tó habibatani ila rahman Ànábì ní àwọn gbóòrùn méjèèjì sì ní ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí gbóòrùn méjèèjì jùlọ nínú àwọn gbóòrùn tí yẹn máa ń hadithu yawan bukhari àti muslim abu hurairah ló gbà wá anabi ni subhanallah wa bihamdihi subhanallah alazim ẹ̀rí subhanallah wa bihamdihi subhanallah alazim gbólóhùn subhanallah gbólóhùn tó wú púpọ̀ ni ṣe bá ní sí so látara báyìí so eléyìí báyìí o ní nǹkan tí àwọn màláíkà sọ nípa àwọn ọmọ sí fọ́lọ́wọ́ bá àwọn sí fọ́lọ́wọ́ bá wa nahnu nusabbihu bihamdik wa nuqaddisu lak tó túnmọ̀ sí pé gbólóhùn tẹ̀síbíhìn yìí ń kọ́ o gbólóhùn táwọn màláìka náà ń sọ ni gbólóhùn tó wú púpọ̀ tó pàtàkì ni kò yí báyìí sí nínú àwọn ìbáadà ilé tá ń ṣe pẹ̀lú ahọ́n wa ta al-ibadatul qawliya àwọn ìbáadà ilé tá ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ sísọ òun ni gbólóhùn tẹ̀síbíhìn wa ó dẹ̀ wà nínú àwọn ìbáadà tó tóbi tọ́nà ọba àdẹ́sẹ́lá nífẹ̀ẹ́ sí jùlọ kò yí báyìí sí sọ̀rọ̀ fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbà ilé Eh? alhamdulillahi alladhi yusabbihu ar-ra'du bihamdihi wal malaikatu min khifatihi kódà àwọn ààrá tó bá sán òun náà sí tẹ̀sílíhù fọ́lọ́wọ́ bá ní ذكر طلب قواتار بصرية الحمد لله الذي يسبح الرعد الرعد بحمده والملائكة من خيفته شبه نسي أما ملائكة نسي تسبيح فلان با أرانا نسي تسبيح فلان با kódà ọlọ́wọ́n bá nípẹ́lá sọ́nà al-Qur'an ọlọ́wọ́n bá ní gbogbo ẹ̀dá tọ́lọ́wọ́n bá nípẹ́lá dá ní wọ́n sì tẹ̀síríhù fọ́lọ́wọ́n bá walakinnakum la tafqahuna tasbihahu ọlọ́wọ́n bá ní àmẹ́yìn èèyàn lẹ́ إلى المسجد الأقصى الذي باركنا حوله ọlọ́run ọba àríkẹ́lá ó fi odidi ọ̀rọ̀ tẹ̀sbíhù ó fi bẹ̀rẹ̀ sóòrọ̀ kan kò yí báyìí sí ọlọ́run gan fún ó sì tẹ̀sbíhù fún rárá rẹ̀ ibi tọ́lọ́run ọba àríkẹ́lá tóbi dé ibi tí gbóòrùn tẹ̀sbíhù sì tàbí pé méjèèjì wú olórí ahọ́n gan ṣùgbọ́n wàláhì ó fúyẹ́ lórí ahọ́n ṣùgbọ́n olórí sọ̀rọ̀ tó pọ́lọ́run ọba àríkẹ́lá gẹ̀gẹ́ fún rẹ̀ ti tẹ̀sbíhù fún rárá rẹ̀ ọlọ́run sì tẹ̀síwì fọ́ rẹ̀ àwọn màláìkà náà sì tẹ̀síwì fọ́ ọlọ́run ọba àwọn èèyàn tó jẹ́ ní ọlọ́run ọba náà sì tẹ̀síwì gbogbo àwọn ẹ̀dẹ́ ọlọ́run ọba fún gbogbo àwọn ẹ̀dẹ́ ọlọ́run ọba náà sì tẹ̀síwì kódà àwọn kèfèrí sì tẹ̀síwì fọ́ ọlọ́run ولكنكم لا تفقهون تسبيحهم àmẹ́yìn ilẹ̀ ìgbàgbọ́ yìí bẹ́ni tẹ̀sìlíhù wọn àmá tẹ̀sìlíhù tí wọ́n yẹ tẹ̀sìlíhù tí wọ́n gbọ́dọ̀ mẹ́ṣe tí ò ní ládàrí ẹ́ títí ìfẹ̀rọ́rí nìyẹn tó yẹ pé túláàsì wọ́n gbọ́rọ̀ ṣe eléyìí tó níláàdá ni ìhtìyárí èyí tó pàwà fúnra wa lásàálẹ́sà láti tẹ̀sí ìfọ́lọ̀ọ̀bà òun ní kí ni o òun ní ládá àmá al-ìhtìrọ́rì èyí tó ẹ̀pọ́lọ̀ọ̀bà ní mú yí ṣe túláàsì ẹfẹ́ ẹ̀fẹ́ wẹ́ ṣe tẹ̀sí ìfọ́lọ̀ọ̀bà kò yí bá

ọlọ́run bá lè gbádẹ̀ sọ̀rọ̀ nípa àwọn màláíkà nínú àyà yìí ọlọ́run bá lè gbádẹ̀ sọ̀rọ̀ nípa ìdáfà nínú àyà yìí ọlọ́run bá lè gbádẹ̀ sọ̀rọ̀ nípa tẹ̀sírí nínú àyà yìí àti ìtàkìlísì ó wà wọn káwà yìí nínú ni àwọn ilé wà abẹ́lọ́wọ́ bá lè jẹ́lá kọ́lọ́kọ́ fún wa ní àgbọ́yà al-Qur'anu Karim abẹ́lọ́wọ́ bá lè jẹ́lá kí ọlọ́wọ́ bá lè jẹ́lá kí fi ṣe wa kó fi ṣe ní tí ó ma mú ìfúnpínpín àti ìbànújẹ́ wa lọ أشهد أن لا إله إلا الله أقول ما تسمعون أستغفر الله لي ولكم ولسائر المسلمين سبحانك وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك عليك السلام Thank digamos, de uma gargama. Quando foi passar uma mãe, né? Naam. Ah, wọ́n ní báwo ni àwọn màláíkà sí ti tàfíìsù ọlọ́wọ́n bá báwo ní ó sì ń sàfọ̀mọ́ ọlọ́wọ́n bá ẹ̀sùn àrí sọ̀bọ̀ ti sàlàyé pé láwọn ọ̀nà táwọn màláíkà ń gbà sí tàfíìsù ọlọ́wọ́n bá ni pé wọ́n nà záhà ọlọ́wọ́n bá wọ́n yin ọlọ́ọ̀ba wọ́n ń fọ ọlọ́ọ̀ba má kó ń bí ìṣe àfi ti àwọn ìròyìn tí ó tọ́ sọ́lọ́ọ̀ba sọ́dọ̀ náà kò tí yẹ bá níṣe pẹ̀lú pé àwọn èèyàn sọ pọ́lọ́ọ̀ba bímọ àwọn màláìka ń fọ ọlọ́ọ̀ba má kó ń bí ìpé ọlọ́ọ̀ba àdékẹ́lá bímọ àwọn èèyàn sọ pọ́lọ́ọ̀ba àdékẹ́lá ní orogún wọ́n dẹ̀ ń ṣẹbọ pẹ̀lú ọlọ́ọ̀ba àwọn ń fọ ọlọ́ọ̀ba má pẹ̀lú ìfi wàhàdàníyà ìjẹ́ orogún fún ọlọ́run wọ́n ń gbé kó fún kò tí rí bá ní sèyí so àti àwọn ọ̀nà míì nínú àwọn ìròyìn táwọn èèyàn fi ti sọ́dọ̀ lọ́wọ́ bá gẹ́gẹ́ bí ká fi ìròyìn ahun ti sọ́dọ̀ lọ́wọ́ bá gẹ́gẹ́ bí àwọn yàwúdé lọ́yẹ́ fi ìròyìn ahun ti sọ́dọ̀ tí kò pé nínú àwọn ọ̀nà tí àwọn màláìkà tó gbà sí ọlọ́run ọba gbà sí àkọ́kọ́ fún ọlọ́run ọba ọlọ́run wọ́n ìgbà tó ló kó oúnjẹ wọlé ìyá ní ìjọba bá dá ìrìnlẹ̀ ọ̀rọ̀ wà ló gbóòrùn wáyà ọ̀rọ̀ ní ìgbóyà ọ̀rọ̀ ìgbà ìdáàbò now so ọ̀rọ̀ nípa fọ́tò pé afálẹ́ nìkan béèrè pé ẹnìkan fi fọ́tò sí orí WhatsApp wọ́n wá pè sákíyèsí pé a ń ya fọ́tò ni kò bá Islam mọ̀ wá ní a nígbàtí ẹ̀kọ́ òun gbé fọ́tò sílé so ṣe bí ẹ̀dá ọlọ́run ọba náà lòun ń nígbà ní sòsò ọ̀rọ̀ tẹ́ni yẹn sọ yẹn ọ̀rọ̀ tí ò bá mú ni ọ̀rọ̀ tí ò wọlé ni ìròrí lásán òun náà ló fi ń tako nítorìnlẹ̀ nínú ẹ̀sìn yẹn ìbá ní sí so a fọ́tò yíyà ọlọ́run bá lè kẹ́lá sí léwọ̀ fún wa ọlọ́run bá lè kẹ́lá sí fọ́tò yíyà léwọ̀ ya fọ́tò àwọn fọ́tò wọlé àgbọ̀dọ̀ ya àwọn zawatul arwa, àwọn nǹkan tó lẹ́mìí àwọn nǹkan abẹ̀mí bí èèyàn bí ẹranko so ibá ní sí àgbọ́dọ̀ yà wọ́n so ibá ní sí sí ọlọ́wọ́n bá lè gẹ́lá sí ilé nítorí pé kìnnì nítorí wípé a ìpìlẹ̀ ni pé fọ́tò gangan owó jẹ́ wàsá ìlú ṣe ó jẹ́ okùnfà ẹbọ kò yí bá ní sí yìí ó jẹ́ okùnfà ẹbọ nítorí ọlọ́wọ́n bá lè gẹ́lá sí harrama wasila nítorí tahrimul ghaya ọlọ́run ọba àdékẹ́lá ṣe in tó jẹ́ okùnfà léèwọ̀ nítorí ìdíjéwọ̀ in tí okùnfà yẹn múni lọ síbẹ̀ alwasa ilu láha hukmul maqasid ìdájọ́ ṣẹ̀ríà ní pé gbogbo tí bá ti máa mú yẹn lọ síbi tí bá ti máa mú yẹn lọ síbi nǹkan òun náà ìdájọ́ tí mú wa lọ síbẹ̀ ni ó jẹ́ in tí ó bá ti mú yẹn lọ síbi zina haram ni ó jẹ́ tó pé zina muharram ìtọ́nà bá ṣe zina muharramu muharrama ni ìta ṣe léwọ̀ kò tí ti so a in tí ó bá ti jẹ́ ọ̀rọ̀ ẹ̀yàn ìta pàwà ni wájìbù ni in tí ó bá wá mú wá bí ọ̀rọ̀ ẹ̀yàn sí náà wájìbù ni nǹkan náà nítorí sí ọlọ́run bá lè kẹ́lá àrọ́mà fọ́tò fún wa àwọn èèyàn sẹ́fọ́ pẹ̀lú fọ́tò àwọn ìṣẹ́fọ́ pẹ̀lú fọ́tò rẹ̀ àti fọ́tò tó jẹ́ èrè o àtẹ́lẹ̀ tí èsì èrè o àwọn èèyàn sẹ́fọ́ pẹ̀lú ẹ̀ tó bá lẹ́rẹ́ kò sí fọ́tò Ahmadu Tijani àti Ibrahim Niyasi ó ṣeéṣe ká mára wọn tí ó máa bọ wọn ní ibọ̀ ti fọ́tò pẹ́gbẹ́ lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí wọ́n lẹ fọ́tò Ahmadu Tijani Malik wọ́n lẹ mọ́mọ́tò wọ́n gbé kọrùn wọ́n lẹ mọ́kadà àti Ibrahim ní yáza àti àbúkọ́lá Jìlání pẹ̀lú àníyàn pé ní ọmọ sọ́wà wàláhì lónìí àwọn yóò gbé fọ́tò Ahmadu Tijani kalẹ̀ báyìí wọ́n sì mọ̀ forí balẹ̀ fún séèrè náà nìyún ó sí okùnfà ẹbọ àbí òsì okùnfà ẹbọ ẹ̀ẹ́ ìtọ́lọ́mọba ilẹ̀ kíláàsì tó fi àrọ́mọ̀ fọ́tò nìyẹn láti àsìkò pìlẹ̀ eléyìí ni tafsiri ibn abbas nígbà tó ń sàlàyé ayà wa qalu la tadharunna alihatakum wa la tadharunna waddan wa la suwa'a wa la yaghutha wa ya'uqa wa nasra gbà tó ń sàlàyé ayà yẹn ibn abbas jẹ́ pé wọ́n yí ó jẹ́ fọ́tò eré ní o ó jẹ́ fọ́tò ti eré tí ó kìí ṣe tẹ́lẹ̀ rẹ̀ ní o tẹ́lẹ̀ tàbí kámẹ́rà yà ní àbẹ́lẹ̀ ta fọwọ́ yà ní wallahi èèwọ̀ ni nítorí méjèèjì lànà lè kọ̀ lásìkò rẹ̀ àdìsù kan bẹ tó yẹ pé àwọn tí wọ́n mọ́ sọ pé èrè lànà lè kọ̀ èrè lànà lè kọ̀ wọ́n rí ẹjú dò ní hadithu yẹn ó dúró sọ́wọ́n lọ́rùn báyìí ni wọ́n náà ni hadithu yàwó Aisha tó wà ní a ó fi kọ́ tí nìkan tí ó ní àwòrán ẹṣin ó fi kọ́ inú ẹnu ọ̀nà yàrá rẹ̀ anẹ́bí dẹ̀dẹ̀ anẹ́bí rí ojú anẹ́bí pán anẹ́bí àti màbé kò sí nǹkan tó mú anẹ́bí anẹ́bí pán tánàbí dé ń dénú ju tó rí ní lọ fọ́tò anẹ́bí àwọn ní àwọn fún mi ní wọ́n fi sẹ̀fún fún mi ní mo wá rò pó láìkì anẹ́bí ní káì inna ashaba hadhihi sura yu'adhabuna yawm sọ́rọ̀ àwọn tí wọ́n ṣe kí ní ìwọ́n jìyà lọ́jọ́ ìgbìyànjú kìyàmà lọ́wọ́ fi àjẹmọ́ yuqalu lahum ahyu ma ọlọ́wọ́ bá lẹ́fẹ́ sọ fún wọn pé in tẹ́ ẹ̀dá ìyẹ̀fẹ̀ mí sí lára ẹ́ inna ashadda an-nasi 'adhaban yawm al-qiyamati al-musawwirun àrẹ́bì inú àwọn tí ya wọ́n gbópa jù ló gbèrè al-qiyama lọ́jọ́ gbèrè al-qiyama àwọn tí ya fọ́tò ní àrẹ́bì sọ́nà hadith mahamin yakhruju 'unuqun àwọn tọ́lọ̀wọ̀ bá àríkẹ́lá dáyẹ̀ ní dákí ma tọ́lọ̀wọ̀ bá àríkẹ́lá gbéṣẹ́ ìfìyàjẹ lími lọ́wọ́ kí ma fìyàjẹ wọn òun la wọn àwọn àwọn àwọn tí ma ń jẹ gàba lórí àwọn èèyàn lórí nílé ayé àti àwọn tí ma ń ya fọ́tò èmi lọ́lọ́wọ́ bá àríkẹ́lá fi tì wọ́n kí ma fìyàjẹ wọn kò yíba ní sèso ya fọ́tò hadithu yìí kèése èrè ni wọ́n fi sí ara kọ́tìnì àbí wọ́n lè fèrè kó ara kọ́tìnì kọ́ mọ́fà kọ́tìnì ya Ah. kọ̀ pọ́síbù wọ́n ní èrè wọ́n ní fọ́tò ń bẹ lára kọ́tìnì wọ́n wá láìṣà wá gé kọ́tì sí èrè náà láìṣà wá ń gé máa èrè náà láìṣà wá ń gé mára kọ́tìn tó wá kó sẹ́bí fílò sẹ́yẹ̀ lè fi èrè rọ orí kíyàn kó èrè sínú fílò orí òní máa gólúwa rẹ̀ wọ́n rí yanjú dòní nígbà nísì so ẹ mọ́ ẹjá pa fọ́tò tó fàtàwọn èèyàn fi tífẹ́nu fọ́tò fi lágbára ní pé ó ti wọ ètò ó ti wọnú sẹ̀mí àwọn mẹ̀dẹ́yàn púpọ̀ lórí pé àwọn èèyàn bẹ̀rẹ̀ rí pé ilé ayé ìwọ́n fẹ́ lérò pé kò sí gbé láyé afọ́tò ní kò dẹ̀ rí bẹ́ẹ̀ wallahi kò sí kankan tí kò sáǹfàní kankan tí fọ́tò rẹ̀ ṣe fún wa kódà passport tí ìbá ti kún ṣe wá mẹ́tò tí ìbá ti kún ṣe wá mẹ́tò ilé ayé ìṣe gbé láyé passport ìbáwọn ẹni ànẹ́gbélé ayé wọ́n sì ráyé gbéjà wa lọ wọn sí ya passport wọ́n sì lọ hajj in tó bàjẹ́ rẹ̀ yá mójú tàwíìdù ní ọ̀dá ẹ̀sìn lọ́bàjẹ́ máwọn èèyàn ara tẹ́ fi ń ṣe jàǹbá tẹ́ fi nídi pásípọ̀tì wọn tó ń ti pásípọ̀tì lónìí sáwọn èèyàn mọ́sàbúrú àwọn èèyàn gbókó kí n lọ sí mẹ́kàdò ní gbogbo tí ọ̀yẹ́ kan gbé ló bì láwọn egbò olóró tí ọ̀yẹ́ kan gbé tó ti pẹ́ ya pásípọ̀tì àbúrò máa gbé kò ní báyìí nìsí èyí wọ̀n tán sòrò wa wà láì tàbí wa ni ò dá àwọn ẹni ànẹ́sẹ́ wọ́n gbáyé wọ́n sì ráyé gbé jù wa lọ wọ́n sì ya pásípọ̀tì ìbá ní àdọ́gbà tẹ́jì sí wọ́n mẹ́tò lórí pásípọ̀tù àrọ́gbàtà ah, fẹ́ dá sí eléyìn ti dìdọ̀ rúrọ̀ mọ́ alọ́wọ́ ni ẹnìkẹ́ ní àwọn fọ́tò tí ń bẹ́ bí owó ń kọ́ èyí náà dìdọ̀ rúrọ̀ mọ́ alọ́wọ́ ah, àṣáni ní kọmọ ìyàwó nìsì àti ní kò ah, kówó síta àwọn yóò lẹ̀wà kó lọ ni ó ti dìdọ̀ rúrọ̀ mọ́ alọ́wọ́ nìyẹn gbogbo àwọn tó bá rí bá ní àhẹ́ wọ́n sì wọ́n mẹ́tò àmáwà náà tó gbọ́rọ̀ mọ́ síra wa mẹ́tò káwà wá dẹ́gbẹ́lẹ̀ nìsìn fún bí àpẹẹrẹ sí àjá cooperative lẹ̀ àbádáyẹn gbẹ́lẹ̀ ah

dọ̀rúrọ̀ ní pé ebi ń pa orí gẹ́gẹ́ tó lè jẹ tí ẹ̀mí rẹ̀ òfin ní bọ́ lásìkò ẹjẹ rẹ̀ lẹ́dẹ̀ lọ tó bá ti jẹ dédé tí ẹ̀mí rẹ̀ òfin ní bọ́ bá tó lè jẹ lé àrámù lọ jẹ tó bá ti jẹ dédé tí ẹ̀mí rẹ̀ òfin ní òun dọ̀rúrọ̀ sí parí òkèlè kan tó bá fi lé àbẹ́kìrí kan tó bá lé lẹ́yìn tí ó gbé ara rẹ̀ dúró haramu ni orí nǹkan mí tó fẹ́ mú ogún ẹ̀yíwá ni ó ti fẹ́ gbẹ̀mí rẹ̀ orí nǹkan mí tó lè mú tẹ́mì ló fi yè ju ọtí lọ tó bá ti mú dẹ̀dẹ̀ tí ó gbé ẹ̀mí rẹ̀ dótóbi tó fi rómi mú tó bá fi lè mú gẹ́ẹ̀kẹ́ lẹ́yìn rẹ̀ haram ló so kọ́lọ̀ ká pa ya fọ́tò tì sórí social media sórí kìnnìkan kò yẹ báyìí sí kò sáǹfà nígbà tó fẹ́ fi ṣe wá ṣètọ́ ní ṣe lọ́sọ̀ fáwọn èèyàn ni kò yẹ báyìí àwọn àfáà yapa lórí ẹ̀ ń tòótọ́ o àwọn àfáà yapa lórí ẹ̀ tòótọ́ ṣùgbọ́n yìí yapa àwọn àfáà yìí ṣe dẹ̀lí báwọn àfáà bá yapa èwo ní ẹ̀rí rẹ̀ tẹ̀sùn wọn láàmú wákàtí ó ti yẹ báyìí sí òun ká lúpa bá ti bẹ̀rẹ̀ sí ma mú ìyapa báyẹn zindíkù ní máa ń ṣe báyẹn àwọn àfáà ìyapa bí báyìí ó mẹ́lẹ̀ tọ́tẹ̀ lọ́rùn àwọn àfáà ìyapa ó wà mú ìranù ó wà ta ìranù jọ ọ́sọ̀rọ̀ lójú ẹ̀sìn mára ẹ lọ́wọ́

àwọn àfáà ní ẹni tí bá ti ń tẹ̀lé dàlátọ̀ àwọn àfáà zindíèkù ni àwọn abisẹ́sẹ̀ àwọn àfáà ti yẹgẹrẹ bí táwọn àfáà ti sàdìsẹ́ ni wọ́n mú tó ń fi ń sẹ́sìn zindíèkù aláìlẹ́sìn yẹn ẹni tí ò lẹ́sìn sí ni yẹn kọ́nà bá kí ó sọ fún gbèlè rà kọ́nà bá kó láwà fún ìfẹ́ nú la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk No.